àwọn nǹkan tá a fàyọ nìyẹn nínú àdìsí mùsùlùmù àwọn nǹkan tí wọ́n lè fẹ́ fi máa tàn yín jẹ́nu láti ṣàlàyé rẹ̀ hùn so kò sí ẹ̀rí fún wọn nínú Bukhari kò sí ẹ̀rí fún wọn nínú Muslim la fi sọ wípé àwa tá à ń kírun jumwa bada zawal ẹ̀rí tiwa àsọ́kù ló lọ́la àfíà jùlọ ẹ̀rí tiwa mọ̀rìfú wa àwọn ntànà ibìsì làwa ń ṣe ẹ̀rí tiwa sọ̀rí ìhà ọwọ́ dàrẹ́kìtì ẹ̀rí tó sọ̀rọ̀ wàá ni ẹ̀rí tiwọn mọ̀ọ́kúfà ẹ̀rí tó takú sọ́dọ̀ àwọn sàbẹ̀ ni táwọn kan sì ń sọ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tí mọ́mú Bukhari sọ pé àdìsí tó ní àwọn sàbẹ̀ kírun before before zawali ó ní ó rinlẹ̀ àdìsí tó sọ pé Imam Bukhari ó ní àwọn asaru tó ní Abubakiri ó kírun before zawali Umaru ó kírun before zawali Usman ó kírun before zawali ó ní òlàlàáfíà ó ní torí pé àwọn ọ̀rọ̀ tó lálàáfíà ń bẹ látọ̀dọ̀ wọn tí wọ́n sọ pé ẹ̀yìn zawali làwọn kírun jùmọ̀ nínú muslim náà tẹ́ ẹ tó sọ pé ẹlẹ́rìí ń bẹ kò sẹ́rìí yín nínú muslim wà libukhari wà muslim wùmà asọ́hù alikutubu alimusonafa bukhari àti muslim òun sì ní tírà tó tún lálàáfíà jùlọ lẹ́yìn alukura'an so àwa dúró sí bí n tó lálàáfíà jùlọ ẹ̀yin dúró sí bí n ti ń sáà rẹ̀ ẹ̀dúró síbi ntẹ́nu ń kùn ẹ̀já tẹ̀wájú mo padà wá rí i pé yàtọ̀ sí ìrújú wọn yìí wọ́n ní pírọ́blẹ́mù kan ni pírọ́blẹ́mù yẹn mo á bá wọn bà wá mo pè ní àsúnà wàlẹ̀ umma àsúnà wàlẹ̀ umma súnà àti umma mo fẹ́ ṣe súnà báwo ni màá ipò wo ni màá gbé àwùjọ sí mo fẹ́ ṣe súnà ipò wo ni màá gbé ìsáàní dá súnà ṣe mo sá wà láàrin ìlú èmi nìkan kan ló ń súnà àjọfẹ́ máa ṣe súnà yìí ni díàfọ́ ẹ bùkátà sí mòódù tí mo pè ní àsúnà wàlẹ̀ umma kí ni mo wá kọ́ ọ bẹ́ẹ̀ mo ní asúnànú ànàbàwìyà àwọn súnà ànàbì mìníhà ó wà nínú wọn máa tàtàjà wàzù àfáàrùhà mímọ ìyá àmàlùbíhà ìlàgọ́ ìrìhì ìmìnàlẹ̀ ọmọ ó wà nínú wọn èyí tó ga sí pé ìfẹ́kìtì ẹ̀ asaru ẹ̀ ipa rẹ̀ á kúò lọ́dọ̀ ẹni tó ṣe á sì kan ẹlòmíì. Ọlọ́run fẹ́ ṣe súnà ni o àmọ́ súnà yẹn tọ́ba ti ń ṣe báyìí yóò sì máa gún ẹlòmíì nínú ìjọ mùsùlùmí wàmínìhà máàlá tàtàjáwàzú àfáàrùhà mímọ yàmàlùbíhà ìlà ahadìmínàlẹ ọmọ ó tún wà nínú súnà níbi bákan náà àwọn kan tó já pé orí pa rẹ̀ kò ní í kan ẹlòmíì ìwọ ló ń ṣe ẹnìkan kò ní fíìlì ẹ ẹlòmíì ò ní complain nípa rẹ tá a bá tí gbọ́ súnà yé sí àsúnà wàlẹ̀ umma a máa dá wàhálà lẹ́nu àwa ti ẹ̀kọ́ àwa gbọ́ yé ti wá àwọn tí wọn gbọ́ yé tá à ń sọ fún wọn máa dá wàhálà lẹ́nu àsúnà wàlẹ̀ umma súnà àti ìlú súnà àti àwùjọ tá a wà ń bẹ́ẹ̀ amalati tatajawasu asaruha mimman ya'malu biha ila ghayrihi minal umma ṣe é rí àwọn súnà tí orí pa wọn tí ó kúò ní ọ̀dọ̀ ẹni tó ṣe tí ó kan ẹlòmíì nínú ìjọ mùsùlùmí falimaslaha ali'ama mukodima alalimaslaha alikaasọ kẹ́ ẹ lo kẹ́ ẹ ti àǹfààní gbogbogbò síwájú ntí ó jẹ́ benefit for all kẹ́ ẹ ti ju àǹfààní tiẹ̀ tó fẹ́ rí àǹfààní tó fẹ́ rí mbẹ̀ ní ládàá súnà tó sì fẹ́ ṣe yìí bó o bá ṣe ń ṣe é lèmi ọmọ fíìlì ẹ̀ lẹ́lẹ́mi ọmọ fíìlì ẹ̀ lára díàfọ́ wọ́n fẹ́ kó o gbé ọlá fún àǹfààní gbogbogbò lórí ládàá tiẹ̀ nìkan tó lọ fẹ́ gbà ń o tùrọ̀lẹ̀ máa sọ pé ọkàn sọ̀rọ̀ ni kò mẹ́rìí wá ní mẹ́rìí wá tí ó yọ yékéyéké sáfarabalẹ̀ àìfarabalẹ̀ yín lọ́dọ̀ àwọn àfa yín náà ló fà á tẹ̀fìdìfìtì náà. wàá máa lẹ́tì látàtàjà wàsù àfárù ha mímọ yá àmàlùbí ìlà àhàdín mìnàlẹ̀ umma fàlà tẹlifíṣàmù fi mùrọ̀ àtú àlìmọ́sílà ha àmà ní ti àwọn súnà kan tó ga sí pé orí pa rẹ̀ kì í kúò ní ọ̀dọ̀ ẹni tí ń ṣe bọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì nínú umma nàbí nígbà náà falatẹ́lizam fíhá mọ̀rọ̀ àtúlẹ̀ mọ́síláhà àlẹ́ àmà kò dandan kó o sọ àǹfààní àwùjọ. ǹjẹ́ ń gbọ́rọ̀ mi yé ìyẹn ni pé mo fẹ́ lo mìsánù kan láti fi pé súnà ànábì báyìí àwọn súnà kan ń bẹ tó ga sí pé tó bá ti ń ṣe báyìí ọkàn mi ogun mi ọkàn eléyìí ogun ọkàn èyí ogun àwọn súnà kan ń bẹ báwọn àwọn súnà kan bẹ tó ga sí pé kò kàn anybody kò gún mi kò dá mi kólóbó kò sí kò kò kò kò kò fi ọ̀nà kankan affect mi ẹ rí i pé nínú ẹ̀kọ́ náàwù wọ́n máa ń pè fíìlì kan ní fíìlù lazim wọ́n máa ń pè fíìlì kan ní fíìlù mùtàádì fíìlù mùtàádì ó ní fíìlì tó ga sí pé ó gún ẹlòmíì ẹni tó ṣe é yóò fi gún ẹlòmíì fíìlì mùtàádì nù fíìlì lazim ó ní ètò ga sí pé kò gbọ́ ẹlòmíì ìwọ nìkan náà ni ó ṣe nǹkan rẹ kò sì bọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì àṣà alẹ́pínsúnà bá nà alẹ́lòsùnwọ̀n náà alẹ́fipínsúnà súnà tí ò gún ẹlòmíì àti súnà tó gún ẹlòmíì súnà tí ò gún ẹlòmíì àti súnà tó ṣe kíni o tó gún ẹlòmíràn àmọ̀fílà tún súnà ni lálẹ́ tí la tatajawazu atharuha mimma ya'malu biha ila ahadin minal umma ma ya'ti. àwọn àpẹẹrẹ súnà èyí tó ga sí pé orípa rẹ̀ kì í dọ́dọ̀ ẹlòmíì nínú ìjọ ànábì ó ní àwọn nǹkan tí mo fẹ́ kà lẹ́yìn al-izaru lirijal kí ọkùnrin kọ́ lọ́dìí ó lóun kànú àdìsí pé ànábì máa ń lọ́dì ní máa ń rorò ó sì bẹ̀rẹ̀ sí rorò ẹ dákun sógun ọ ṣé di rẹ ló rorò sí aṣọ ìyàwó ẹ ló mú òun àti ìyàwó ẹ ti jọ àgírí pé súnà ànábì ni kíyàn ṣe kí o kíyàn rorò so súnà yẹn tọ́ ọ bá rí tọ́ ọ bá rí wọ́n ń gbòòrò tí wọ́n bá rorò mọ́ dì í pé ah ẹ ti rorò ni ó ronú o kò gun ọ o kò kàn ọ o kò kàn án lọ́wọ́ kò lẹ́sẹ̀ ìdí tiẹ̀ ló ro ìròmọ́ súnà yẹn atharu rẹ̀ kò kan ẹlòmíì wàhádàmù lisbal kí ṣòkòtò má balẹ̀ kí ṣòkòtò kọ́ má balẹ̀ ẹ dákun kí ló fi àfẹ́ ti tiẹ̀ náà. òun ló wọ ṣòkòtò ẹ̀ sídìí ó sì ṣe ní nípsù sáàkù ó gbé sáàrin ìnira wo ló kó bọ̀ kò gé aṣọ rẹ̀ kò má sọ rẹ aṣọ ẹ̀ ló mú tó gé ó sì sọ di ìlàjì ojúgun oyinbo nǹkan ẹ̀ káàkiri ọlọ́run rádìsí rẹ bẹẹ ni orí kò gun ọ kò kàn ọ́. wàhádà muhalik ras bákan náà wọn láwọn ò ní fárun mọ́. wọ́n lànà bí yege irun wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi irun wọn lẹ̀ ní ìsìn so tí irun wọn bá wá ń gùn tí ń gùn bí irun ìyàwó wọn ẹ dákun sórí ẹ̀ lọ́wọ́ Ọlọ́run rádìsì ẹ̀ gbígbà nàbí èèfàrun òun náà ní farun mọ́ òun náà ní gẹrun mọ́ ó sì ń re irun ẹ, irun ẹ sì pọ̀ janturu kí wàá ló gbọ́n bẹ́ẹ̀. orí tiẹ̀ lọ wá kí èso orí rẹ̀ wà ìfáwù líhà ọlọ́run rádìísì irùngbọ̀n ó sì fi irùngbọ̀n ẹ̀ lẹ̀ irùngbọ̀n ẹ̀ sì pọ̀ jaburata ẹ dákun kílógún ọdún ságbọn tiẹ̀ ló wà ní òun ló si irùngbọ̀n rẹ̀ ó sì lóun si lórí rẹ̀ ó sì fi í lẹ̀ kúlùmí ní asúnà gbogbo ń tà kálẹ̀ pátá súnà ni. kó o róró mọ́dì láì ní wọ̀n ṣòkòtò súnà ni bẹ́ẹ̀ ni kásọ ẹ má balẹ̀ lára tọ́bájọ́kùnrin súnà ni kọ́ ọ má gẹrun súnà ni kọ́ ọ dárúgbọ̀n sí súnà ni àmọ́ ìyá àmàlùbíhá mọ̀ ìyá àmàlùbíhá ẹni tó fẹ́ ṣe ń ṣe wàyà ti rúkú ha máa ń rúkú ha ẹni tó sì gbèjúlẹ̀ ó gbèjúlẹ̀ ok wàlá yẹdúró àlẹ́ àmìlú bí ha tààrí ka ha ẹni tó ṣe kò kó nira báyìí tó gbé jùlẹ̀ o wàlá tààrí ku ha àlẹ́ àmìlú bí ẹni tó sì gbé jùlẹ̀ kò kò finira kan ẹni tí ń ṣe so irú súnà yẹn tẹ́lá bẹ́ẹ̀ sì ni máa ṣe níjó ni ẹnìkan ní àdúgbò wa ṣàdédé tó bá lọ kọ́ lọ́rùn rẹ̀ ó kọ́ yẹn àwọn yẹn bá ń pè wọn máa ń wù ẹ kọ́lọ̀ mi ọ̀sán kọ́ ni àbí kí ni ń pè kọ́lọ̀ yìí àbí pínkì wọ́n sá kọ́lọ̀ rẹ̀ láwọn yẹn bá sọ di tẹlifíṣàn ẹ máa ń wò ẹ máa bí mi lè pé àbù ẹni yín tó kọ́lọ̀ erùgbọ̀n rẹ̀ yìí wọ́n ní ṣe ọ̀tọ̀súnà mo kèsì sàgbọ̀n tiẹ̀ ló kọ́lọ̀ àgbọ̀n tiẹ̀ ló ṣe kiri òun ńgbò sì tún yá kọ̀bá tún kọ́lù ẹ̀ mọ́ ó tún fi ilẹ̀ irú súnà báwọn àìbáyàn àìbáyàn já sí i káfíkà mẹ́ta jẹun òun ní ìdíkọ̀bá fà á jẹ́ ọmọ fìkà mẹ́ta rẹ̀ jẹun ó ti ní súnà ní súnà ní tòótọ́ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ mú kọ kó fi ìka mẹ́ta bù kọ tó bá fẹ́ jáwọ́ àmàlà kó fi ìka mẹ́ta bù kò nira kankan bọ́ ọ tá a bá ti gbọ́ súnà yé sí báyẹn a mọ̀ dá wà lálẹ́ o à ń láti mọ súnà tó ga sí pé tí mo bá ń ṣe kọ̀ọ̀kan ìmáàmù Ìbàdàn kọ̀ọ̀kan ìmáàmù bì kankan kọ̀ọ̀kan lè dàdá nì kọ̀ọ̀kan jàmá èmi tí mò ń ṣe nǹkan mi èmi náà mo mà ok níjọ́ òní àwọn kan láwọn ka àdìsí pé dàbínù àtomi ló ń jẹ ànábì wọ́n ní dàbínù àti oúnjẹ ni oúnjẹ ànábì wọ́n sì láwọn ò ní jẹ ráìsì mọ́ àwọn ò ní jẹ wà mọ́ àwọn ò ní jẹ yẹn mọ́ mo sì ní ẹ filẹ̀ fún wa àwọn ò mọ̀ jẹ́ ń sò wọ́n sì jẹ dàbí ní títí oṣù wọn wọ́n fẹ́ ṣe súnà ni o nítorí pé kò mọ bí yẹn ṣe máa ṣe súnà kò mọ̀ tọ́ba wa fẹ́ ṣe sẹ́ ẹ fi ilẹ̀ ẹ ó ṣe é. ẹjẹ ó ṣe é nígbà tí ọba ti gún wa ẹjẹ ó ṣe é. àmùsílàtú súnàní aláti tàtàjáwàsù àtàrùhà mímọ yá àmàlù bí ha ìlà àhàdè mìnàlẹ umma àwọn àpẹẹrẹ súnà tó ga sí pé orí pa wọn yóò kú ọ lọ́dọ̀ ẹni tó ṣe é yóò sì lọ bá ẹlòmíràn nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam àpèjúwe rẹ̀ àpẹẹrẹ rẹ̀ ní nǹkan tí ń bọ̀ yìí àkọ́kọ́ asọ̀látù fi ní ààlì asọ̀látù fi ní ààlì fífi bàtà kírun ọkàn wà kìí ṣèwọ nìkan tó wọ bàtà kírun lọ̀rọ̀ bàtà kan mọ́ àwa tá a wọ bàtà tí wọ́n wọ bàtà kírun ọ̀rọ̀ ti kàn wá o ọ̀rọ̀ ti kàn wá ẹ sílé níbàwọ̀n pé ká fi yín lẹ̀ báwọn rárá á yanjú ẹ̀ torí pé súnà kan ni tí ó kú ò tí orí pa rẹ̀ ó kú ò lọ́dún ẹni tó ṣe é tí ó sì gba ẹlòmíì ọkàn wa wàtàsáwùkù fìlí mọ́sídìdì kárùn orin inú mọ́sálásí ọkàn wa orin rírun súnà ní àmọ́ súnà kan ni tó ṣe kéne tọ́kàn wá. wọ́tàgìyìrú àwùkọ́tì sọ́láàt yíyí àsìkò òun padà kàtàgìyìrì wákìtì sọ́láàtì lè jùmùà gẹ́gẹ́ bí yíyí àsìkò òun jùmùà padà mimbad zawali shams láti ẹ̀yìn ìgbà tí òun bá ti yàtàrí wọ́n wá yí padà ìlàbàdà tó lówó shams wọ́n yí wá sí ìgbà tí òun bá ṣẹ̀ṣẹ̀ yọ ọkàn wá sọ̀báhàn ní àárọ̀ ọkàn wá kì í ṣe gbáka fi yín lẹ̀ báwọn ara o ọkàn wà ẹ̀ ń takò ohun tí mo sọ síwájú pé lánùkìrù àlèmọ̀tálàfù fi yìí a ní takò ẹni tí ó bá ṣe òmíì nínú ọ̀rọ̀ yapẹ̀ ẹnu tí ò ṣe títí wa ẹ̀ ń takò ẹ̀yìn ò rí ẹ̀ ń ṣàlàyé ìkíní kejì wọn lọ́tọ̀ọ̀tọ̀ so kẹ́ẹ̀kí júmọ́à ní àárọ̀ ọkàn wàá wàtẹ̀tìwìlù lè imam alikirọ́ha lìlìjàmáà kí ìmáàmù fẹ́ ṣáájú kírun kọ́ mẹ́nu lé bá kọ́ra kọ́ máa kà lọ a súnà ní tòótọ́ àmọ́ súnà yẹn ṣe kí ni ọkàn ẹlòmíì ọkàn kí ni o ọkàn ẹlòmíì so a wà á tẹ̀síwájú lórí bó ṣe kàn wá nígbà tá a bá kírun astrid tán bisimilahi walhamdulilayi wasalaatu wasalaam ala rasulilayi asunna wale umma sunna àti ìjọ ní ní abẹ ní ẹ eh, lábẹ́ asunna wale umma láti rí i pé àwọn nǹkan tá à ń pè ní súnà wọ̀nyí a gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí àwọn súnà kan tó ga sí pé àwọn kan wà ń bẹ tẹ́nìkan bá ti ń ṣe é yóò máa gún ẹlòmíì nínú ìjọ àwọn kan wà ń bẹ tẹ́nìkan bá ti ń ṣe wọ́n kò ní í gún ẹlòmíì a ti wá mú àpẹẹrẹ àwọn súnà tí kì í gbóyàn wá gẹ́gẹ́ bí súnà pé ọkùnrin tó fẹ́ máa rorò tó fẹ́ máa lọ́dì kò gún ẹnìkankan ìdí ara ẹ̀ ló lọ́ aṣọ àbí kí ṣòkòtò kó má balẹ̀ lára ọkùnrin kò gún ẹnìkankan òun ló ní ṣòkòtò rẹ̀ ó sì ní kò ní kọjá kókósẹ̀ súnà ni bákan náà kí èèyàn ó sí kó lóun ò ní gérun òun ò súnà ni torí yóò sọ pé irun ànábì náà máa gùn ọ̀wọ́ ọgbà tó ṣe úmúra àti hajj nìkan ni ànábì fa irun orí lòun náà bá sọ pé òun ò ní fi irun orí rẹ̀ kò gun kó fi irun orí rẹ̀ sílẹ̀ kó gun ẹlòmíì èèyàn sáni dada àbí èèyàn kan dada ni èyí tí dada bá fi lè máa gbé irun tó ta kókó burúkú káàkiri kí ló ní kíwọ náà má gbé tí ó fẹ́ gbọ́ ti dada káàkiri lábẹ́ ẹ̀pọ̀ fẹ́ ṣe súnà ànábì bákan náà fífi irun gbọ̀n sílẹ̀ súnà ànábì ni tọ́ba lọ́n fẹ́ fi irùngbọ̀n sílẹ̀ kò mú anybody kò gún ẹlòmíì gbogbo àwọn súnà tá a mú wá lápẹẹrẹ wọ̀nyí ló já sí pé ló já sí pé tẹnìkan bá ń ṣe é kò yẹ kẹlòmíì kó fẹjọ́ ẹ̀sùn ní ìdàkejì àwọn súnà míì ń bẹ tó já sí pé tá a bá ti ń ṣe wọ́n báyìí tẹnìkan bá ti ń ṣe yóò sì máa gún ẹlòmíì yóò sì la ìfẹjọ́sùn lọ nínú àwọn súnà bẹ́ẹ̀ láti rí súnà fífi bàtà kírun nínú àwọn súnà bẹ́ẹ̀ láti rí fífi bàtà kírun nínú àwọn súnà bẹ́ẹ̀ láti rí rírun pákò nínú mọ́sálásí nínú àwọn súnà bẹ́ẹ̀ láti rí yíyí àsìkò ìrun padà kúrò ní àsìkò kan bọ́ sí àsìkò míì gẹ́gẹ́ bí àṣírí àwọn tí wọ́n fẹ́ yí àsìkò oorun júmọ́à kúrò ní báàdà zawal tí wọ́n fẹ́ sọ di báàdà tòló wọ́n fẹ́ gbé kúrò nígbà tóòrùn bá yá wọ́n fẹ́ gbé kúrò nígbà tóòrùn bá yẹ̀ ní àtàrí wọ́n fẹ́ gbé wá sígbà tóòrùn bá yọ gan-an wọ́n fẹ́ máa kí júmọ́à ní òwúrọ̀ bákan náà lára súnà tó tún kan ẹlòmíì òun náà ni súnà kí ìmáàmù kó kéwú kó pẹ́ gan-an lórí ọ̀pá àrùn rẹ̀ ọkàn ẹlòmíì ibi tá a bá dénú ama sọláàtù rọjòl fi nàlẹ́yìnì mùnfàrìdàn fi gùrùfàtìhì ní ti kí ọkùnrin kan kọ́ wọ bàtà ẹ̀kírun mùnfàrìdàn. E ní ìrun àdákí fi gùrù fatihi nínú yàrá rẹ̀ fahuwa mina sunan alati la tatajawasu àfáruha ìlàlẹ̀ umma ó wà nínú súnà tí kò ní ti ọ̀dọ̀ rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì fataduru um bèlè ntàsí pé yọ̀wà kò nira bá wọn ó kírun nínú yàrá rẹ̀ tó ọkọ tàbí tó ń sanwó rẹ̀ ó sì wọ́ bàtà láti fi kírun ẹ ta nìyẹn kó ta nìyẹn kàn kò kẹ́ anybody o kò kẹ́ anybody. bákan náà mo fẹ́ ṣe àlàyé kan láàrin tí a bá sọ pé naal naal salubata n'i jẹ́bẹ̀ o salubata ẹ bá mú bàtà ẹ bá ń kó bàtà.

èyí náà na ni nígbà tí wọ́n fẹ́ ṣàpẹẹrẹ náàlù ànábì bó ṣe rí gan rèé salubata ànábì ti máa wọ̀ bó ṣe rí gan nìyí náàlù ni ẹ má ti lọ èyí náà common slippers tá a máa ń wọ̀ yẹn wọ́n ń pè ní náàlù wọ́n á máa pe. bàtà tó bá bí alámùtàn wọ́n máa ń pè ní hizaa hizaa irú eléyìí ní náà ibi tá à ń lọ rèé káfí bàtà ni ànábì ní sọlú fi ní ẹ a ka ń pè ní bàtà ni. nìhálù gangan ní ànábì pé sọlúfì nìhálìkún ni kì í ṣe lẹ́yìn nkọ́kọ́ jẹ́ àkíyèsí àkọ́kọ́ ẹ wá bá mi àwọn sálúbàtà ọ̀hún ìtẹ́dì rẹ̀ síta E wo ìtẹ́dì wọn ẹ dáadáa wo itedi wọn. àfáà tó fẹ́ fi bàtà kírun àwọn ò ní o tó bá gá sí wọ bàtà yẹn kírun nínú yàrá rẹ àmọ́ afẹ́ kó o gbọ́ àwọn nǹkan náàlù sálúbàtà ló ń gangan irú ètè mímú lọ́wọ́ yìí ń pè ní bàtà wọ́n ń bàtà tíyàn lè tẹsẹ̀ bọ̀ lórí eré náà ń pè nàl slippers wọ́n sì ṣe àpèjúwe náàlù ànábì inú tíra wọ́n sọ pé ó ní okùn méjì báyìí ẹ̀mú lọ báyìí wọ́n lókùn kan wá báyìí okùn kan wá báyìí ó wá ní ẹnu méjì báyìí tí ọ̀kan wọ àtàǹpàkò tí ọ̀kan wọ ìka kejì bí wọ́n ṣe ṣe àpèjúwe sálúbàtà níbí nìyẹn lẹ́yìn náà a tún wá fẹ́ gbọ́ nǹkan kan yé lára bàtà tá a fi kírun bàtà mo mú lọ́wọ́ yìí ẹ wo kòtò tí ń bẹ láàrin tí mo bá ń lọ tí mo bá tẹ ẹrọ̀fọ̀ tàbí gbẹ́ mọ́lẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn ó ti sápamọ́ síbí yìí bàtà eléyìí ntí òjò onídọ̀tí lábẹ́ òun ni pé wọn ò wọ́ ni o ẹwà rẹ̀ bó ṣe bu o tóró lè máa sọ pé bàtà tó lọ́wọ́ ṣe bí kò ní kankan lábẹ́ bẹ́ẹ̀ ni kò ní kankan lábẹ́ ṣùgbọ́n wọ́n fi pamọ́ síbẹ̀ yẹn ni wọn ò wọ́ ọ́ àwọn bàtà tí wọ́n ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń wọ̀ wá sí mọ́ṣáláṣí lónìí ọ̀kan rèé o sálúbàtà náà ni o ànábì sọ pé tá a bá fẹ́ fi sálúbàtà tá a bá fẹ́ fi kírun kò gbọ́dọ̀ tutù lábẹ́ májẹ̀mú ẹnu nǹkan kan ò gbọ́dọ̀ tutù ní abẹ́ rẹ̀ tó wá tutù ńkọ́ kí láàfin sọ di mímọ́ kì í somi o erùpẹ̀ ni erùpẹ̀ ni o báwo la ṣe ṣe ànábì ní ó fi bàtà ń gbolẹ̀. tí èèyàn bá ra arú bàtà ilé ní last week tó wọ ọ́ ẹ kọ́kọ́ wo àwọn ihò tí ń bẹ nínú bàtà yìí gẹ́gẹ́ fún ara rẹ ṣe rí àwọn ohun ẹ ti rí wọn o sì fẹ́ lo súnà pé o fẹ́ fi bàtà kírun won ní ibi kankan ò sì gbọ́dọ̀ tutù ń bẹ tó bá ti tutù. àti gbé sípò pé ẹ̀gbin wà ń bẹ tàbí dọ̀tí wà ń bẹ wọ́n fẹ́ kó gbẹ wọ́n wá sọ pé ó fi bàtà ń gbolẹ̀ tójú gbogbo rẹ̀ ó fi gbẹ tán kó o tó lè wọ̀ kírun tẹ́ni tó ní bàtà yìí ọlọ́run ló mọ àdúrà tó ṣe kọ́lọ́n tó bù láṣìírí ilé tó bá bẹ̀rẹ̀ sí ní máa fi bàtà yìí gbolẹ̀ ó lè téèkì ẹ̀ ní oṣù mélòó kó tó lo bàtà yìí gbó. ọ ò lè máa fi bàtà igbolẹ̀ bí súnà ṣe wí kó lu ọdún kan lẹ́sẹ̀ rẹ o nítorí pé àkọ́kọ́ náà ihò tí ń bẹ́ ń bẹ́ yìí ó gbódé bíi pé gbogbo ihò yẹn ó jẹ́ kó ń bẹ̀ ìlà ìlà tí wọ́n fà síbí ó gbódé bíi pé gbogbo ìlà yẹn náà yóò parẹ́ yóò wá dàbí ẹni tó kọlà sẹ́ẹ̀kẹ́ tí ìlà ẹ̀kẹ́ ṣe kí ni o tó ti parẹ́ mọ́ lára ọ̀fẹ́ ṣe súnà ni o ẹnìnú pàtàmì ìtòrè bẹ́lẹ̀ náà ṣe rí àrí tó tutù àbí òsì tó tutù mbẹ́ àrí tírẹ́sìsì àwọn abí tó ṣe kiri tó tutù mbẹ́ tó túmọ̀ sí pé òun náà ó gbómọ́lẹ̀ ni híìlì kékeré yìí ńgbà tó bá igbó láàrin ọ̀sẹ̀ kan yóò jẹ dànù. lábẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣe súnà náà ni o ó dèjì omi ìtúrẹ́ o ẹ̀tún wọlé náà òun náà ní design lábẹ́ abẹ́ tiẹ̀ tiẹ̀ gbé dáadáa ń tiẹ̀ àmọ́ tó náà bá tẹlẹ̀ tútù mọ́lẹ̀ tó fẹ́ fi gbolẹ̀ ṣe é mọ̀ pé ìlì rẹ̀ ó ti lọ́nu omi ìtúnu yìí ẹ wo mẹsẹ̀ design lẹ́yìn náà ẹ wo dọ̀tí abẹ́ rẹ̀ yìí. lábẹ́ pé lábẹ́ kọ́ fẹ́ fi bàtà kírun náà ní o ọ̀fẹ́ lo súnà yìí náà ní o ẹ̀wọ̀n eléyìí náà àwọn abẹ̀ká ló tutù rí o eléyìí tutù eléyìí tutù wọ́n sì ní ibi kankan gbọ́dọ̀ tutù o sì ní fomi fọ́ ilẹ̀ ló fi gbó ilẹ̀ ni ó fi gbó Eh? wọn lọ fi nǹkan ó fi nǹkan gbolẹ̀ onítọ̀ bá nù kí lè nù yèèpẹ̀ àtomi la fi ṣèmọ́ra àmọ́ ní ti bàtà yèèpẹ̀ la fi ṣèmọ́ra rẹ̀ àgàgà eléyìí tí tútù bá lọ bọ́ síbí tó o fẹ́ fi gbolẹ̀ sọ ti mọ̀ pé ìlì yìí yóò lọ tán bẹ̀ ni o àwọn òní ọmọ ṣe súná bàtà o àmọ́ tó bá fẹ́ wọ bàtà kírun nínú yàrá rẹ níwọ nìkan kò kàn wá o a kàn ṣàlàyé eléyìí fún ọ kó o lè mọ nǹkan tó gbára bọ̀ lórí ọ̀rọ̀ bàtà ni o pàápàá jùlọ ní ìlú tiwantiwa yìí tí ojú kìí ti ti aráàlú láti da ìgbẹ́ sójú títì. So tí ìbá ga sí ìgbà tí gómìnà eléyìí débẹ̀ onílù Ìbàdàn tó yí padà díẹ̀ o tó ń ti bẹ́ẹ̀ náà àwọn ibi tí wọ́n ń dalẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ ẹ́sprẹ́sì tìmítìmí ni wọ́n ń dà bẹ́ẹ̀ o ìgbé òtí ìtàn ládùúgbò táwọn èèyàn ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ o ìmọ̀ ibi tí mo lọ ní àná tẹ́nìkan sọ fún mi pé bó mo ti fẹ́ lánàá níbo mo wà náà o mo fẹ́ dúró síbẹ̀ lẹ́ni yẹn sọ fún mi pé ostars ìgbẹ́nu mo fẹ́ ṣàlùwàlà níbo ni náà testing ground very good ní testing grandi nínú ọgbà àwọn ọlọ́pàá mosque tí wọ́n kọ́ ọbẹ̀ mo bọ́ sẹ́yìn ẹ̀ pé mo fẹ́ ṣàlùwàlà mo wá rí pé àwọn èèyàn ti pọ̀ lórí ibi tí wọ́n ṣe fún àlùwàlà mo á ní kí n fẹ́ kan bọ́ sí ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ ìtòsí ibi tí wọ́n ti ń ṣàlùwàlà náà ni o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run orí mi ni mo fẹ́ gbé bàtà lé tí èyí bá ṣe ọkùnrin tó ní ìṣàṣọ ẹ̀wò ìgbẹ́nu ńlẹ̀ lẹ́hùn tí n bá wá tẹsẹ̀ bọ imíhùn mo sì fẹ́ fi kírun ẹ wo bí màá ṣe gbo bàtà ń kí gbogbo mi tó kù ń bi bàtà kó tó di pé yóò gbẹ ìṣe lọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ kan tí tí wọ́n ní ànábì ń kírun lọ́wọ́ ń dọ̀kan ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ọwọ́ arákòrò wàá gùn mọ́lẹ̀ ok wọ́n sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìmáàmù kan ni ìmáàmù bá sọ pé àwọn ọmọ ọmọ ànábì èsè bíi tọ́ọ̀gì bíi tiyín. àmọ́ tí ń da mọ́ṣáláṣí rú ni a lè ti torí pé ọmọ ọmọ ànábì wá ṣe mọ́ṣáláṣí kí wọn náà wá máa gbọ́ mọ ìkókó wa nu mọ́ṣáláṣí ọ̀rọ̀ sì ń bọ̀ lórí yìí náà so tó o bá sọ pé o tiẹ̀ fẹ́ wọ bàtà kírunṣẹ́ àwọn nǹkan tó jẹ mọ́ là ń sọ fún ọ̀hún now naam wa amma idha kanati salatu fil masjidi àmọ́ tó bá gá sí pé o fẹ́ kírun rẹ nu mọ́sálásí bíru mọ́sálásí eléyìí pẹ̀lú bàtà lẹ́sẹ̀ fàzọ́hìrùn èyí tó hàn ni pé anahu yẹdúró lè umma yóò kó nira bá umma mìnàwáhì ní àwọn ojúpọ̀nà kan tẹ̀dínísù lè masjid yóò dọ̀tí mọ́sálásí kódà kí mọ́sálásí má ní kápẹ́ẹ̀tì kọ́mọ ní rọ́ọ̀gì gbóòfì bàtà kírun ń bẹ̀ ànábì òsàdì ká máa kírun lórí iye pẹ̀gbẹ́rẹ́ fún òun náà sàǹtẹ̀ nǹkan sílẹ̀ kírun ni kò sí bó ṣe máa gbé bàtà wọ orí kíní yẹn tí ò ní máa dọ̀tí rẹ̀ tẹ̀dí sùlẹ̀ masjid biligubar eruku bàtà rẹ̀ kódà kò gá sí pé ẹni nìkan là ń tẹ́ kírun ó sì sí ìrí ẹ̀rí pé ká má tẹ́ kírun má ká má ṣe ọ̀ṣọ́ rí gidi sára mọ́ṣáláṣí níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kò tí ì sí ẹ̀rí pé tẹ́ bá ti fẹ́ kírun o ẹ gbọ́dọ̀ tẹ́ nǹkan kan kírun orí ìyẹ̀pẹ̀ náà ni kẹ́tì mọ́ kí bẹ́ẹ̀ eruku bàtà ẹsẹ̀ rẹ̀ ọ́ọ́fì dọ̀tí mọ́ṣáláṣí wàtẹ̀dínní sùlẹ̀ báàs alimusolin tẹ́rùkú bá ti wà lórí ìtẹ́ kírun yóò dọ̀tí aṣọ àwọn olùkírun wàtẹ́dínís alibisat ìtẹ́ kírun fún ara rẹ̀ náà ó dọ̀tí rẹ̀ wàtádíyàtúlẹ̀ mùsọ̀lẹ́ níbìlìjòrò kódà ó tún lè kónira báwọn mùsùlùmí pẹ̀lú kó o fi àpá sí wọn lára nítorí tí n bá wọ ọrú búkìbùkì eléyìí tẹ́nìkan bá wọ lẹ́gbẹ̀ẹ́ rẹ tí wò wọ nǹkan kan any slightest mistake tó bá fi tẹ̀ ọ́ ní ọmọ dín mọ́lẹ̀ yéè ló ṣe irú rẹ gọ́fẹ̀ ẹ̀já tó bá ṣèṣì fi búkíbukí tì ọ́ mọ́ tó bá fi lè fi tì ọ́ mọ́lẹ̀ lọ́mọ dín lẹ́ànà mẹ́nàlẹ́ àhàdìyà nítorí pé ó wà nú àwọn bàtà má tẹ̀jìràhù àsọ̀bì àrùjìláì tó lè fi àpá sí ọmọ níkàsẹ̀ wa lára. La hina hidin nígbà náà falimaslaha aliama ìtọ́ba wa jẹ́ public benefit àǹfààní gbogbogbò lórí súnà yìí mùkọ́dìmà òun láàkọ́kọ́ tí iwájú o alalimaslaha alihasọ lórí maslaha hasọ lórí àǹfààní tara tiẹ̀ nìkan àǹfààní tara tiẹ̀ nìkan ni pé ọ̀fẹ́ gbalada ìfibàtà kírun kò jù bá lọ ìnira tí ó kò bá wú mọ̀ so ti ṣọ́ra fún un torí pé o ò lè dá láàdá yẹn gbà kó o sì kó ìnira bá wú mọ̀ wọ́n yọ ìnira ń kó nu ládà rẹ ni àfàìmọ̀ lòfin ní gbèsè ńlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á dàbí ọ̀rọ̀ yọ dàbí ọ̀rọ̀ ẹni tó lọ jáde tó lọ ń lọ sí jáde nǹkan ti yé tí ò wá tọ́jú ilé tílé wá ní pírọ́blẹ́mù kó tó dé lóòótọ́ lọ́lọ́ jáde ládà jáde rẹ lẹ́gbẹ̀ẹ́ kan fìtínà tí jáde rẹ bí sínú ẹbí rẹ lẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n sì wọ́n wò ṣé bó o sì fẹ́ kí wọ́n máa ṣe iṣẹ́ rẹ rẹ nù kó o ṣiṣẹ́ rẹ kí wọ́n tó máa rí kàńtà iṣẹ́ rẹ nínú iṣẹ́ rẹ rẹ olóòṣìṣẹ́ rẹ ó kanta wá o kanta ntí ó kàńtà iṣẹ́ rẹ̀ yẹn àjẹ́ o ò tí ì mọṣẹ́ rẹ̀ ṣe nù lati láti wọ bàtà wọ mọ́sálásí ní ọ̀nà kan tí o ní kó dọ̀tí bá mosque tí o ní kéruku bá mosque tí o sì ní tẹnìkankan mọ́lẹ̀ ó sì wà nú ẹ̀ tó ga sí pé ń gbá mọ́sálásí òun torí pé ọ̀pọ̀lọpọ̀ yín súnà ó ti fẹ́ sọ yín di ọ̀lẹ súnà ó ti fẹ́ sọ yín di ẹni tó gọ̀ súnà ò sì lè sọ yàn di ọ̀lẹ kò lè sọ yàn di ẹni tó gọ̀ agọ̀ àtọ̀lẹ ní bẹ lára yín ẹ̀gbọ́n ẹ̀gbọ́ngbọ́n kẹ́ ẹ wọ bàtà kírun àmọ́ ẹ̀gbọ́ngbọ́n kẹ́ kírun tán kẹ́ nínú kẹ́ nílẹ̀ kẹ́ ẹ ìmọ̀ọ́mọ́ ó máa sọ pé ẹ dákun o mọ́ṣáláṣí wa ìdọ̀tí o ó ká gbá o ó yẹ ká ṣe ni o ẹ ní rí àdíìsì kẹ ẹ tún mọ́ṣáláṣí ṣe àmọ́ ẹ rí àdíìsì kẹ ẹ wọ bàtà wọnú mọ́ṣáláṣí. ṣé wa ń gbọ́ nu abẹ́ ń gbọ́ wala omuni anas jawaasu sọlaatihim finial tó bá wá gasi pé ìgbìmọ̀ ìlú àwọn aláṣẹ wọn wá kọ fún àwọn èèyàn láti wọ bàtà kírun fàlẹ́ ìsàmì bábi nkárì súnà kò sí pe pé wọ́n kórìíra súnà o gẹ́gẹ́ bó ṣe ń sọ o pé wọ́n kórìíra súnà ní rárá o àwọn òkórìíra súnà tiwa o àkórìíra rẹ̀ tá a bá ní ọmọ wọ bàtà kírun bíi kì í ṣe pé àkórìíra súnà. balimimba bi sadi zaria a máa fẹ́ fi dènà aburú ni aburú tó lè bí a kí mọ́sálásí wa tó wà ní kó di oniri báyìí mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ bàtà wọbẹ̀ eruku fẹ̀ kan ni eruku náà la fẹ́ sọ̀rọ̀ fún mi bàtà eruku fẹ̀ kan wà nù mọ́sálásí ọ̀hún eruku tẹ̀ ń gbé bọ̀ ó kéré sí eruku gẹ́gẹ́ tí ń nínú. No mọ́sálásí nígbà náà mi ẹ̀ sọ ìsọfẹ́ nìkan ni pé sọ́ọ̀mọ̀kẹ́ mọ́sìkì lọ́wọ́ ni lọ́ba bàtà rẹ̀ lẹ̀ ìsọfẹ́ nìkan bẹ́ẹ̀ rí torí kò sí àǹfààní bí kí n sọ fún ọ pé lọ́ba bàtà ẹ̀ lẹ̀ nígbò sí pé ẹ̀sùn tí ń fi kàn ọ́ ẹ̀sùn ń fẹ́ kan wà lára mọ́sálásí inú ebútu la wà o sì ń gbé bàtà tó kuruku bọ̀ ẹnu kí n sọ fún ọ ni pé fi bàtà ẹ gbolẹ̀ dáadáa kó o tó wọ̀wọ́ nú mọ́sálásí àmọ́ àti wá rẹ́lẹ̀ ààrẹ ilẹ̀ àṣẹ ju ọ̀sọ́ bá ń lọ ọ̀sọ́ mọ́sálásí wa kìí ṣe ọ̀sọ́ tó jojú ní gbèsè àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà kìí ṣe bíi káwá wọ bàtà sórí eléyìí ọjọ́ wo ni wọ́n nu pé lónìí gbogbo ẹni tàlímù yìí ń wà fọ́ ò lè díyẹnu rẹ̀ àmọ́ ò lè wọ bàtà kírun lórí rẹ̀ ṣé súnà kọ́ ni ká fọ ẹni tá a fi ń kírun ni ṣé wọ́n sọ fún wa pé ẹni tá a nàbí máa fi kírun ó máa bu ni ṣé wọ́n ní máa kúrukú ni ẹ̀yin gbọ́gbọ́n kẹ́ ẹ jẹ ẹ gbọ́gbọ́n kẹ́ ẹ mú mi lé ìgbẹ́yìn ò lè gbẹ̀yìn bá ti gbọ́gbọ́n kó jẹ tí ọ̀gbọ́gbọ́n omi yóò ràn dúni kó tó mọ́ ọ nígbẹ̀yà bẹ́ẹ̀ náà ni súnà tẹ́lẹ̀ ṣe yìí súnà tó ní tó wà connected pẹ̀lú àwọn nǹkan míì ni ẹ wà fẹ́ consider yẹn tá a bá ń kírun gànásà bàtà mo fi mọ́ kírun nítorí pé irun gànásà ìta láti kí ìta ìlẹ́lẹ̀ gbansasa ni ìyẹn kàn fi ń fi bá rí pé mo wọ bàtà tó ṣe é fi gbolẹ̀ ní o tí n bá wọ bàtà tí ò ṣe fi gbolẹ̀ n bàtà mi gbọgbùsẹ́gbẹ́ kan n sì ra fẹsẹ̀ mi dúró torí pé mi ò lè wá fi ojú bàtà gbolẹ̀ lẹ́ẹ̀mejì kí bàtà kó tán lẹ́sẹ̀ mi èlò mọ̀ rí lójúmọ́ tí n fi máa fi bàtà gbolẹ̀ lójoojúmọ́ so àwọn nǹkan wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú pé ká àwọn nǹkan míì máa ń tá a fẹ́ ṣe. nítorí náà tí mọ́sítìgá bá ní ẹ má wọ bàtà wọnú mọ́sálásí kì í ṣe pọ́tako súnà ànábì o rárá o ṣùgbọ́n wọ́n fẹ́ dènà àwọn aburú kan ni wáyìdá àmìnú mìnà áàdì limafasid nígbà tí wọ́n bá wá fọkàn balẹ̀ níbi àwọn aburú wọ̀nyí ẹlẹ́tì tàtàràtàbù àlàsọ̀láàt fìníàl èyí tó lè ṣẹlẹ̀ sí ìrun tá a bá kí pẹ̀lú bàtà falaisa li ahadin àyàmùnà á man ya'mal biha kò lẹ́tọ̀ fẹ́nikẹ́ni láti sọ pé kẹ́nìkan mọ̀ wọ bàtà kírun tá a bá ti mọ̀ pé ọ̀fẹ́ mọ̀ wọ bàtà kírun mọ́ṣáláṣí tiwa máa bọ̀ pẹ̀lú májẹ̀mú ni ojoojúmọ́ ìwọ ọmọ gbanu mọ́ṣáláṣí ẹni wa ọmọ bá wa nùnú nítorí pé àfọkànbalẹ̀ sípò ò lè ti kó eruku wọ orí ẹni wa mọ́tótó ọ máa ṣe ìmọ́tótó rẹ̀ bákan náà ọjọ́ tẹ́nìkan bá sọ pé ó fi bàtà bóun ní ẹsẹ̀ ọjọ́ náà ló ní wọ bàtà wá mọ́ṣáláṣí mọ́ o tí gbogbo ìyẹn bá ti wà gàrántìdì máṣáàlá a ti kà pé ànẹ́bì ní akínrun bàtà ṣùgbọ́n tánàmì bá ń báyàn sọ̀rọ̀ ọ̀nbọ́lọ́gbọ́n sọ̀rọ̀ kìí ṣe ọlọ́pọlọ kúkúrú kìí ṣe ẹni tí ò lè fa kọfa kọpa bìkọ́yàbìdún ẹ̀ wàtàsáwùkù fi mabna lè wùdú rírun orin nílé àlùwàlà kọ̀díyùmùnà ó ṣeéṣe kí wọ́n ní má jẹ pákó nínú ilé àlùwàlà bẹ̀rù ọlọ́run wọ́n lè kọ́ bẹ́ẹ̀ tàbí tọ́ ọ bá jẹ pákó ó san fáìní one naira tàbí bẹ̀rù ọlọ́run márùn pákó nílé àlùwàlá yìí wọ́n lè kọ́ bẹ́ẹ̀ ìdákàánà ìdákàánà àlìmùtàsàwìkùnà yùdànísùnà bíhí alimásíjìdì nígbà tí ìyàn àwọn yẹn àwọn tí ń pákó nílé àlùwàlá tẹ́ ń bá fi ń dọ̀tí ilé ọlọ́run tẹ́ fi ń dọ̀tí ilé àlùwàlá. lẹ́yìn sàmì báàbí nkárí sùnà kò sí lójú pàrọ̀ pé wọ́n tako súnà nínú orin o kò jẹ́ kó kò jẹ́ kó rírì ó wálẹ̀ o wọn ò tako súnà o torí ẹni tọkọ pé o mọ orin yàlùwàlà ó ti run tiẹ̀ kó tó kù lé o bal mẹ̀mbà bisáde zaria láti dènà aburú ni wà ìdá àmìnú mìíràn àdéhìnlẹ̀ mafásitì nígbà tí wọ́n bá fọkàn balẹ̀ níbi àwọn aburú wọ̀nyí àlẹ́tí tàtàrà tàbọ̀ àlàtàsáwò èyí tó lè máa ṣẹlẹ̀ sí. Si, ẹni tí bá ń rin fi mabna lewudu nílé àlùwàlà falẹ́ ìsàlẹ̀ ahadin àyàmùnà màyà àmàlùbíà kò lẹ́tọ̀ fẹ́ nìkan láti wá kọ̀fẹ́ lómìn tó bá fẹ́ run orin nílé àlùwàlà tó bá ti já sí pé orin tiẹ̀ atẹ́gùn lọ́mọ túbọ̀ ta ò ní tún tó jẹ sílẹ̀ bó ni ó ṣe rí lára rẹ ilé àlùwàlà tá a jọ ń lò kẹ́nìkan dirun pákó tẹlomiin bá sì ń pákó báyìí bí ìgbà tí bí ìgbà tí kìnìún bá jẹ gígì ni yóò jẹ ṣàṣàṣàṣàṣàṣà tí ó tù ú ni so ìwọ kò ń bẹ̀ tán ẹlòmíì dófẹ́sàlùwàlà ẹsẹ̀ tí ó gbé sórí rẹ̀ báyìí orí gbogbo itọ́ orin pákó rẹ̀ lọ́gbẹ́sẹ̀ lé ṣé yóò ṣàdúrà fún ọ ni àbí yóò ṣépè fún ọ tó bá ṣépè fún ọ wọ́n yọ èpè ń kú òun láàdá onítòrùn nu mọ́ṣáláṣí ni wọ́n yọ kú òun láàdá rẹ̀ ni ó sì lè kó tán ó lè kó láàdá àrùn tòrùn ó lè kó tán tọ́mọ bá sọ pé ó dà kó burú ní mọ́ṣáláṣí wa ní ààyè o ẹ mọ̀ ń o ẹ mọ̀ jẹ orin sí ilẹ̀ ilẹ̀ àlùwàlá o kò sábúrú ń bẹ nígbà wọn ò sì ní í ṣòfihùn àfìgbà tán bá rí pé àwọn kan jẹ́ ọ̀bùn tó ga sí pé tán bá ti rún orí wọ́n jẹ́ dàálẹ̀ ní bí ìjẹkújẹ wọ́n jẹ́ dàálẹ̀ ní. so irú súnà báyẹn á gbọ́lá fún àwùjọ ibi tí àwùjọ bá fìsì lórí ẹ̀ ṣé wọ́n fẹ́ kẹ́ ẹ máa rún orí nínú ilé àlùwàlà àbí wọn ò fẹ́ tí wọn ò bá ti fẹ́ wọn ò fẹ́ nìyẹn rún ta ó láǹfààní kó oorun bòmí kò pọn dandan kó oorun lé àlùwàlà ọwọ́ aníhun ọwọ́ alọ́ta súnà ní wọn torí pé wọ́n ti kọ́ bẹ̀ pé ẹ mọ̀rùn orin lé àlùwàlà àwọn lọ́ta súnà ní àbí wọ̀ lọ́ta súnà ìwọ tó fẹ́ máa fi orin dá ìdọ̀tí lẹ́nu lé àlùwàlà síbò kọ́ lọ́ta súnà sóòrí inú ẹ̀kọ́ pé ká sì tó tó lé ọlọ́run ọjọ́ wo lọ wá gbá ilé àlùwàlà rí ọjọ́ wo ló finúfídọ̀ tó gbá rí ọ̀ lè gbá ìyẹn ò sínú súnà kó orun orin kó jẹ orin lẹ̀ bí ẹran òun ló wà ní súnà kó gba ilé àlùwàlà òun ò sínú súnà tó o rí pé ọmọ tó ń ṣe wàtàgì yí ìrú àwòkọ́ ti sọ̀láàtì yíyí àsìkò irun kàtàgì yí ìrì wákìtì sọ̀láàtì lójúmọ́ gẹ́gẹ́ bí yíyí àsìkò irun júmọ́ mi ń zawali shams tí wọ́n yí láti ìgbà tóòrùn bá ti yàtàrí wọ́n yí wá sí ìlà bad tòló shams wọ́n wá yí wá sígbà tí òòrùn bá yọ gan-an sọ̀báhàn ní òwúrọ̀ fàhádà àṣàdù mọ́ yusabi bolifitan ah èyí gan ni tó le jùlọ tó le dá wàhálà lẹ̀ tó le dá ìfòrò sílẹ̀ kàmáńtàrọ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe rí bó ti dá wàhálà lẹ̀ àbúrò rẹ̀ kó ti dá wàhálà lẹ̀ ṣé o ti la ọ̀rọ̀ ọlọ́pàá lọ ṣó sì yẹ kó ọlọ́pàá dá sí ọ̀rọ̀ akírun akírun lè ana lè umma nítorí pé ìjọ bali aktharuhum àwọn tó pọ̀ jù ń bẹ la ya'lamuna aqwala al-ulama fi la ya'lamuna aqwala al-ulama fi wọn ò mọ ọ̀rọ̀ táwọn àfa àṣọ lórí ọ̀rọ̀ wọn ò mọ̀ ọ́. Ọwọ́ pé àwọn kan kí jimá láàárọ̀ odògùn nu torí pé àwùjọ ò mọ̀ pé ọ̀rọ̀ méjì ní ń bẹ lórí àsìkò jùmọ̀ wọn mà ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ṣe ẹ fẹ́ kọ́ ṣe kò sí ádàbù lára yín ẹ fẹ́ kọ́ ṣe bí ó ṣe di wàhálà nù wàfi mísìlẹ̀ tẹ́gìyìrì. nírúurú yíyí nǹkan báyìí làbúdà min anyakuna min ad-da'if ila sahih ẹ wá máa gbọ́ ọlọ́wọ́ fẹ́ yí àsìkò ìrun jùmọ̀ láti ìgbà tí wọ́n fẹ́ gbé kúò níbi tí gbogbo ìlú mọ̀ tí í ṣe báàdà zawal wọ́n fẹ́ gbé wá sí báàdà tòló shams wọ́n fẹ́ gbé wá sí gbàtọ́nù bá ti yọ ànírú ẹ̀ máa dá wàhálà lẹ́nu àwa sọ pé fún wípé àwọn àáfàá wa pín sí méjì lórí rẹ̀ Sunday tọrọ ẹ̀ sì kan àwùjọ tó kan àwùjọ wa gbọ̀ngbọ̀ngbọ̀n irú yíyí bẹ́ẹ̀ láàbùdà min anyakuna min ad-da'if ila sahih kọ́ ọ gbọ́ dáadáa irú yíyí bẹ́ẹ̀ dandan ni kó ga sí pé ẹ fẹ́ kúò níbi ntọ́lẹ̀ ẹ fẹ́ wá síbi ntọ́lá láàfíà. Si ṣé bẹ́ẹ̀ sì ni ìlú ló wà níbi ntọ́lálàáfíà ẹ̀yin lẹ wà níbi lílẹ̀ ọ̀rọ̀ tìlú dólé lórí pẹ̀lú kákíjúmọ́à bàdà zawali wúwa sọ̀hì ọ̀rọ̀ ẹ̀yin dólé lórí lórí kákíjúmọ́à bàdà tùlù dọ̀ìf ìntọ́ba ti wá kan àwùjọ àyígbé àwùjọ kò ń bi sọ̀híù. So wá síbi dọ̀yìf á gbé wọn kó ń bi dọ̀yìfù wá síbi sọ̀híhù ni ìyẹn ní túmọ̀ sí pé ẹlẹ́kọ̀ọ́ ní ní tòótọ́ àmọ́ kò sẹ́kọ̀ọ́ kò sẹ́kọ̀ọ́ ẹ kàn sáfẹ́ẹ́ appear different pé ẹ jẹ́ ká yàtọ̀ sí wọn ìlú wà lórí sọ̀híhù ìwọ̀n gbé dọ̀yìfù bọ̀ ọ̀wá fẹ́ dàlú padà sí ibi dọ̀yìfù. Si kò dáa báwọn wàmínà ila òkú fi ìlàlèmọ fò tó o bá fẹ́ yírù nǹkan bá ń padà ọ gbọ́dọ̀ jẹ́ láti bí mọ òkú fù wá síbi mọ̀rùfù ìyẹn ni pé kó ga sí pé ìlú wà lórí mọ ok kó ga sí pé àdìsí mọ là ń lò la fi ń kírun ní bada zawal ẹ̀yin wá rí àdìsí marufu, tó sọ pé bada tòlú shamsi ni nígbà náà ẹlẹ́tọ̀ọ́ láti gbé wa kúrò lórí mọ̀kúf wá sórí kíni o mọ̀rùfù torí pé mọ̀rùfù ni ọ̀gá fún kíni o mọ̀kúf ṣùgbọ́n orí mọ̀rùfù la wà tẹ́lẹ̀ àfa àfa orí mọ̀rùfù la wà orí mọ̀rùfù la wà sílẹ̀ mọ́ kéwù ṣé bẹ́ẹ̀ ṣe fi kéwù táwọn gọ̀ọ́sì náà nu ẹ̀ mọ ibi tí ẹ ti lè gbéyàn kú bẹ́ẹ̀ bọ́ síbòmí ẹ̀ mọ́ anywhere ẹ ti lè gbéyàn tí anywhere ẹ bá di ọlọ́pàá tí ń kórógà kọ́hún ẹ ṣé bí ẹni tí wọ́n bá bá ń lé ọtí ẹni tí wọ́n bá bá lóòtẹ́ẹ̀lì ní ẹ máa yé mu kẹ̀kẹ́ ṣe pé just anywhere tó bá ti pàdé èèyàn ó lò ti kórógà. bákan náà wàmínà lè mú tálàfù fíhí ìlàlè mújìmá wà lẹ́yìn tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ yí àsìkò ìrun tàbẹ́ ẹ fẹ́ ṣe àyípadà kínní kan nù lò yóò jẹ́ láti bí ọ̀rọ̀ yapẹ́ ẹnu wá síbi tí wọ́n panupọ̀ sí yóò jẹ́ pé ọ̀rọ̀ yẹn jẹ́ from ìyapa ẹnu wá síbi kíni ìfẹ́nukò tọrọ eléyìí ọba tiẹ̀ nífẹ̀ẹ́nukò nú a lè rí ọ̀rọ̀ míì tó ga sí pé òun ó jẹ́ ìfẹ́nukò tómi ó jẹ́ ìyapa ẹnu sílùú bá wà lórí ìyapa ẹnu. Si tẹ́yìn sísìn rí ọ̀rọ̀ tó jẹ mọ́ ìfẹnukò nígbà náà ẹ lè gbèlú níbi ìyapẹ ẹnu kẹ́ wọn wá síbi kí ni o ìfẹnukò. wàmínà ni mọ̀rùjú ilẹ̀ rọ́ọ̀jì tẹ́ ẹ bá fẹ́ gbé ìlú kò lórí ìṣesí kan wá sí ìṣesí míì ẹ jẹ́ kó jẹ́ láti ibi mọ̀rùjú wá síbi rọ́ọ̀jì rọ́ọ̀jì ni ohun tó gbégbó orókè jùlọ mọ̀rùjú ni ohun tí ò gbégbó orókè tó so ohun tí ò gbégbó orókè tó òun ni ká kí ìrun júmọ́à bàdà tòlò ohun tó gbégbó orókè jù lọ òun ni ká kí ìrun júmọ́à bàdà zawal ẹ wá fẹ́ gbé ìlú kò ní mìnàrọ́jì ìlànà mọ̀rọ̀jù kéif bọ́ọ̀lù ẹsẹ̀ fẹ́ gbé wa kó omi tó wà rọ́jù wá síbi mọ̀rọ̀jù tá a bá wà ń bi mọ̀rọ̀jù lẹ́lẹ́gbé wa wá síbi kíni o ìbírọ́jù báwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe máa tu ọ̀rọ̀ àwùjọ la ṣe tó kalẹ̀ fún ọ̀hún. má àmọ̀rọ̀ á ti mọ sọ́ọ́lé wòlé ó mọ̀ pẹ̀lú pé a tún sọ àǹfààní àwùjọ à ń láti tún sọ tó ń tí bó sì já sí pé from dọ̀hífù to sọ̀hí from mọ̀kúf to mọ̀rfú from mukhtalafu fi ila limujma alayhi from marju ila rọjì tó ti bẹ́ẹ̀ náà a tún sọ àwùjọ dáadáa o a sọ àwùjọ o tó túmọ̀ sí pé a jẹ́ kí ẹ̀kọ́ ṣáájú àkànní dé mọ́ṣáláṣí jọ́nà lánàá lónìí yìí a kì í ní àsìkò yìí mọ́ ẹ̀kọ́ ti ṣáájú fáwọn èèyàn wọn ò fi ní sọ pé ẹ̀ ń pàṣẹ òǹpóǹpó fáwọn wọn ò fi ní sọ pé ah ìmáàmù ah ẹ ṣe sùúrù náà ah ẹkàn denis ẹ sì ń sọ pé ah ní kí òun ní àsìkò yìí nígbà tẹ́kọ̀ọ́ ò ṣáájú ni gbogbo mọ́ṣáláṣí tí ẹ̀kọ́ ti síwájú fún wọn lórí básìkò òun ṣe máa ń ṣéǹjì táwọn tí bá máa ń ṣe àkíyèsí àsìkò irun tẹ́ ti ní àsùnbọ̀ ò tí wọlé lásìkò báyìí mọ́ o wọn ni o àìlẹ́ ò tí ì tó lásìkò báyìí o wọn làwọn ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò tí ì lẹ́kọ̀ọ́ bó o ní ṣe máa rí ìjà ni ariwo ni máa dì ariwo ni máa dì táwọn kan di pé àwọn kan kì í tiwọn láago kan àwọn kan kì í tiwọn láago káàbọ̀ àwọn kan kì í tiwọn láago méjì ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ máa ṣe nu ṣẹlẹ̀ nu. ẹ ń bá fẹ́ change àwùjọ padà yóò take care from better to best not from best to better lẹ́yìn náà best náà ó introduce ẹ̀ sí wọn ni o ó ṣàlàyé ẹ̀ fún wọn ni o pé tí àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àwọn ẹ̀kọ́ báyìí ó ní ká ṣe báyìí o ó ní á ṣe báyìí o ta ló ní béèrè o nítorí náà bó ṣe yí wa báyìí alihamudulilayi látàsìkò yìí lọ o a máa wọ́ọ̀tì àwọn àsìkò òun o bí yẹn ṣe máa ń ṣe nù ìkàdé pé ẹ kẹsà èdè pèrún làwọn yẹn bá máa wò kásùkásùkásù ẹ sáfẹ́ kí wọ́n sá mọ̀ yín pé wọ́ọ̀kìlù mọ̀ níyìn ó dọ́ ìlà sẹ̀bílì rọ̀bíkà bil hikima wal mau'izati l hasana ó lo hikima. ó sì ṣe wáàsí gidi wàlímọ́ ìdọ̀ alihasana wáàsí gidi ó ṣe é wàá ṣe wáàsí gidi fáwọn èèyàn ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìjọba gan-an ti ń darí wa tó fe fẹ́ ká ṣe kinní kan ẹ wo iye ìpolówó tẹ́ máa ṣe fún ẹ wo iye ìlanilọ́yẹ̀ tẹ́ máa ṣe fún un wọ́n ṣèpolówó ẹ̀ lọ́tọ̀ wọ́n tún wá máa pe àwọn èèyàn wá láti wá máa dá èèyàn lẹ́kọ̀ọ́ ẹ wo family planning ńgbà tó bẹ́ẹ̀ nàìjíríà ẹ wo iye ìpolówó tìjọba ṣe sí tí wọ́n ṣe fún un ìpolówó wọn tí wọ́n ṣe fún pọ̀ wọn ò sì tí jà wọ́n bẹ́ẹ̀ wọn ò sí wọn ò yéé pe àwọn dókítà wá láti wá máa sọ benefit of family planning abẹ́rẹ́ àjẹára ńkọ́ ẹ wo iye ìpolówó tìjọba ṣe fún un ẹ wo bó ṣe ń ké sáwọn dókítà wá tí wọ́n mọ̀ ní lórí bcs lórí nta tí wọ́n mọ̀ interview wọn tí wọ́n mọ̀ bí wọ́n léèrè béèrè béèrè nítorí pé wọ́n ti mọ̀ pé kìí sáwọn nìkan làwọn fẹ́ dábẹ́rẹ́ ìgbà yóò sì ṣòro kẹ́nìkan tó lè gbọ́mọ ẹ̀ pé ẹ máa gún lábẹ́rẹ́ wọ́n láti wà convince wọ́n láti gbọ́ yé pé ìdí pàtàkì tóun fi gbọ́dọ̀ gbabẹ́rẹ́ rè ìjọba gan tó ní èkúdà lọ́wọ́ ọmọ bí ṣe mú aráàlú pẹ̀lú mọ́ísọ́tìlẹ̀ hasana pẹ̀lú ìbánisọ̀rọ̀ gidi ẹ̀yin ọkàn ẹ̀kàn mú ẹ̀kàn gbé kankan jáde sí àárín ìlú ní ọba díyan panyanrin àmì inú o pé ẹ̀ mọ súnà ṣe súnà kì í dá fìtínà lẹ̀ bídíà ni máa dá wàhálà lẹ̀ ni dá ti di pé ẹ̀ ń gbé súnà gbọ́ òdì yóò máa dá wàhálà